أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بارك adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́lálẹ́kùn kàti gàfánà bíi sallallahu alaihi wasallam eléyìí tún ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ hak ìpèkè òdodo tí máa ń dé sí tùgbẹ̀nì wa àwọn ustaasu wa wọn ti wà ní kalẹ̀ ní ìdájí òní láti máa bá ní tẹ̀síwájú lọ lórí wáàsí tí wọ́n bá lọ ní àná kọ́lọ̀bàlẹ́kọ́lá kọ́sán wa ní ẹ̀sùn lórí fọ́lẹ́ àtọ́fọ́dọ̀lù. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin nabiyyina muhammad اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نيتا سواجو لورين كتام بالو لنا زيدوي جماعة توري الله láàrin ibi bàbá ànàbí ń gbé ìyá ànàbí ń gbé ilẹ̀ nìkan ti ń sọ gbólóhùn tá a fẹ́ máa sọ jáde lẹ́nu yìí o tí zedun sọ wípé arọ́bán wáhìdán amú àlìfarọ́bìn. arọ́bán wáhìdán amú àlìfarọ́bìn. àdínú ìdá tukú símàtìlì òmùrú. àdínú ìdá tukú símàtìlì òmùrú. àdínú ìdá tukú símàtìlì òmùrú. ẹ gbọ́dọ̀ sẹ́dùn wí ni ń pe arọ́bán wáhìdán amú àlìfarọ́bìn ẹ̀dúró náà sọ́nà ọba kan ṣoṣo lọ́bàlá àkàyèmú kí n máa ṣe ni àbí ẹgbẹ̀rún ọlọ́run ọba àdínú ìdá tòkó símẹ́tì ní òmòrò. ṣé ń lọ gbálàkànú kí n máa sìn bí nǹkan bá tiẹ̀ pokulu mùsùlùmọ́ra wọn ebi làákàyè wa ń bẹ́ẹ̀ pé ẹnì òró kan lọ́dáyé tí wọ́n bá ń bi aléèrè ẹ báyìí máa padà pé àwọn yòókù ma èmi ò ní báyìí ṣe nǹkan mi ọlọ́nkẹ́ sọ ni wọ́n máa sìn láàrin bí bàbá náà dìgbẹ́ àti nìkan ti ń sọ yìí o. insha allah ta'ala yìí ní báyìí débẹ̀. kadhalika yaf'alul jalidu saburu. ẹni tó bá jẹ́ ni tó lọ́kàn tó sì lè ṣe sùúrù dáadáa lórí pé gbogbo ntí gbogbo yín ṣe ìgbẹ́ sí mi ìrírò ń tèmi ẹni rẹ ni màá dúró bí mo ṣe dúró déédéé. falali uzza adinu wàlábùnà tẹ̀yà. èmi ò ní bá yín sin uzza kódà àwọn ọmọ ìyá méjì lára àwọn òṣàwẹ́rẹ́ ilé ìtẹ́tù kóòtù náà ìní bá débẹ̀. wàlá sọ̀nà mẹ́ẹ̀bà ni amúrí ń azuru. kódà nínú ìdílé ti agẹn nígbà ní amúrù òòṣà méjì ńlá gbẹ̀gbẹ̀gbẹ̀ tá a ní bẹ̀ mo ti sọ fún àwọn fámìlì pé mi ò ní bá ṣe é wàlá hubula adínú wakáàna rọ́bà. ìró òòsà kan tẹ́ ẹ̀ tún pè ní hubula òòsà gbangba kátúlò náà èmi ò ní bá yín débẹ̀ nítorí wíwọ́ kí ni. wakáàna rọ́bà lànà fìlì káwọn ní ìdí ìlí mi yẹ sí irun. mo ti gbọ́ yé pé alólùwọ̀n ọba kan ṣoṣo ti ń darí gbogbo ayé ìdí ìlí mi yẹ sí irun látìgbà tọpọlọ mi ti wà nkónkó tí ń dàgbà bọ láti kéke mu tí máa ronú sí tí mo fi wá gbọ́n báyìí parọ́ rí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba. nígbà mo wá gbọ́n tí mo fi làkàyè wọlé ayé yìí àjìbùtú mo ṣe mà kí ló mú mi ṣe mà mo wo ohun tí ń ṣẹlẹ̀ lóru ta ní kọ̀ǹtù òru iná wà fi làyálì mọ̀jìbátùn bí èèyàn bá sì bóde lóru tó dó làkàyè yóò rí àwọn èèmọ̀ pé àá oṣù parẹ́ ìhànra wọ̀rẹ́ ń bò lọ ilé ìwọ́ tẹ̀lẹ̀ ṣáájú kó tó di pásìkò ìtó. wà fi lé àyà mi yá rè fún alẹ́ bá sí irú. bí ìlẹ̀ bá tún ti wá mọ́tò padà òun ó tún yọ ìmọ̀lẹ́ yóò tó dé gbogbo ẹ̀ ń bá lójú inú téèyàn fi máa mọ̀ pé ẹnìkan ní kọ̀ǹtù eléyìí yóò máa mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba. bí análáha kọ́ni afúnáàrí jáde. mo tún fi làkàyè mi dèbò pé olóòwò bó ti pa àwọn kan rẹ́rí lórílẹ̀ mo kàn ń rò náà ni. kathiran kana sha'nahumul fujur. irú àwọn èèyàn sì ni àwọn tí bá ń balẹ̀ jẹ́ ni tọ́jú wípé aburú ni tí gbé lọ́wọ́ Ọlọ́run ti pa wọ́n rẹ lọ́sàájú wa kódà. wà á bẹ̀ kọ́ àkàrí nàbí bí kan. láàrin ìmọ̀tọ́lọ́wọ́n bá máa ń ṣe yìí máa tún padà sí àwọn èèyàn kan kù pẹ̀lú dáadáa tí wọ́n ń ṣe kí ni dáadáa náà. ọ̀yọ́ bìlú mi ni o mo pè folú sọ́bìrú. débi pé nígbè pé ń jọun ẹ má ti lágbára yọ̀rọ̀ rẹ̀ máa kógun ja àwọn tí ò lágbára rọ̀bì làlédè lárúbáwá tí wọ́n ní rọ̀bì làtífùlù kọ́ mọ́ ọ́ dàgbà kó di géńdé kó sì mọ́ délé alágbórí bí wọ́n bá ṣe máa tu nìyẹn débi pé àmọ́ wọn wẹ́rẹ́ kódà wọn ìbá àti wọn ìbá àwọn ẹ̀rẹ̀ tí ó tọ́jú wọn ọlọ́run ó sì máa tọ́jú látòkè sánmà tó jẹ́ pé èèyàn rẹ̀ làwọn èèyàn wọn mo ti mọ̀ pé bọ́ọ̀lù ń ṣe rí nìyẹn. wàbẹ̀yìnà ìmọ̀rù ya sùrùsà bẹ̀yà ọmọ. láàrin bí wọn bá wò ó kú bí ìyànlágbàlagbà ọmọ láàrin bí ìyànbá ti rọ àlọ́mọ wẹrẹ tí ń rákò díẹ̀ díẹ̀ díẹ̀ yóò padà dàgbà ńjọ́ kan n bàbá dàgbà náà kí ni tí ó ṣẹlẹ̀ sí. wọn kò padà máa gbó padà. tí ẹ bá ní tàwa rọ́ọ̀hálì gúúsùn lédè lárúbáwá lásìkò ọgbà ẹ̀rùn tó bá di pé ọ̀dà bá ti dá tí gbogbo àwọn agi ti gbẹ tí ó jọba wá dórí wọn wọn ní tàwárò àlùgúsùnù ńgbọdọ bá rọ sí wọn tí wọn tún wá ń para ń pẹka padà tó di wípé nkàlùkù wọn sọ ọ jí tẹwé ń dára wọn padà alimatiru mọfúrúlù nìyẹn fàílù ni bìmánà mọfúrúlù gbogbo àwọn ẹka tún gi tójọba wá ń rọ̀ sí padà yìí ta ni màá yè wọ́n padà tí wọ́n tún wá di tútù tó di wípé èmi ò tún gbọ́dọ̀ orí wọn tí ó sì gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ bọ́lọ̀ nkìn náà ni. walakin abudu rahman rabi. tí n bá wá lè máa ka gbélé ilé ìwé yàrá maka ẹ máa gbọ́ mi dáadáa o láti ìsìn lọ èmi ò ní bá yín débi òsàsẹ ọlọ́wọ́ bá kan ṣoṣo lèmi ọmọ sìn. níyà tó fi rọ̀dá ń bè ya rabbul ghafur. torí màmá pọlọba tí yóò forí jẹ ń balẹ̀ máa ṣe dáadáa ni kó lè forí ẹ̀ṣẹ̀ mi jì mí ni kódà. ẹ wá gbọ́lẹ̀ nù mí ẹ̀yàrá maka o ẹ̀yàrá maka ìbẹ̀rù ọlọ́wọ́ bá yìí ni ẹ mú lọ́wọ́ ẹ má pa ọmọ yín mọ̀ lọ́ má so òòsà mọ́ ẹ má bàtẹ̀ èèyàn jẹ́ mọ́ ẹ má pààyàn mọ́. ọ̀tàmà tàfàlù alátàbúrú. gbogbo bàtẹ́ bá ti ń sọ ìbẹ̀rù ọlọ́run ọba yìí ẹ̀ ní parun báárọ̀ lédè lágbáwá kó di pé ìparun dé bá nǹkan tí ò wá sí ire pé nǹkan wáyé mọ́ ìrìnbá ẹ ní parí láíláí ẹ ọlọ́wọ́ máa sẹ́ràn yín ikú. dàrọ́lẹ̀ àbúrò dàrú mọ́ jìnnà nù. ẹ lọ rè gbà mú o gbogbo ẹ ń bá jẹ́ nire láyé tí ọ̀pá kankan pọ̀ mọ́ lọ́wọ́ ọba náà ní lọ́lọ́run o ẹwẹ́ tí ń sọ̀rọ̀ níbi bàbá ànàbí ń yàrá bí ń gbé. wàlílí kò fàárẹ̀ hàmì àtàǹsà yìí. gbogbo ẹni ọba ti ṣẹbọ pàdé ọlọ́run ọba iná ìlọ̀ tọ́lọ́wọ́ ti máa tẹ́ bọ́n bá tún wá kú tán. yòlákù má tẹ̀dí kù bí sòdòrò yòlákù má tẹ̀dí kù bí sòdòrò. ìntẹ́mi ò lè kò núra yà òní wọ́n padà wà lọ rè pàdé jẹ̀mọ́ nítorí ọlọ́run bá subhanahu wa ta'ala ibi ànàbí ibi bàbá ànàbí ń gbére ibi yàrá mi ń gbére tí zayidu fi ń sọ gbogbo àwọn nǹkan tí ń sọ yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí sẹ́sàn wàá dé òjíṣẹ́ tán tọ́lọ̀ wọn bá ń fi òdodo hàn wọ́n wá bá nàbí léèrè wípé anábì sallallahu alaihi wasallam àmọ̀ fẹ́ bí ọ́ nípa ẹnìkan anábì ní ta ni ó ń tọ̀ ná wọ́n ní zaidu mà ló ń tọ̀ kódà ní tí máa ṣeré nígbà tó o ti dé bí ṣe máa ṣeré bí ṣe kódà ní ta abálẹ̀ nù ẹ̀ kódà orin tí máa kọ̀ rè anábì ní ẹ̀jẹ̀ ìsọfin yuhsharu dhak ọkùnrin tẹ́ ń sọ̀rọ̀ yẹn fún mi wọ́n dàgbé dìde ummatan wahdahu wọ́n gbé dìde lódìdí gbà ummatan lẹ́yìn ìjọba bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni Isa ibn Maryam láàrin èmi àti Isa ibn Maryam wọ́n dàgbé dìde pé umma kàtó lélẹ́yìí torí lálẹ́ ra lẹ́ẹ̀ dáadáa gbọ́ tó sì dúró tì ànábì Isa alábòsí lójú ọ̀sọ̀ ọmọ Maryam àti ya àti bàbá rẹ̀ fún wa ebe èèyàn rẹ̀ ìdá sáré olè fàtúrọ̀ wà láwọn eléyìí wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n sì ó dòtì gbọ́ wọn nǹkan kan tó ti lọ ṣáájú síwájú kótó ni wípé ọlọ́run padà gbẹ́rù sàmùdìdẹ́ ní òjíṣẹ́ eléyìí kọ́ ẹ̀ lẹ́rìí ẹ lẹ́rì lórí eléyìí ẹ lẹ́rì lórí eléyìí àtúntò sọ ẹ lẹ́rì lórí eléyìí bàbá ànàbí àti ànàbí ọ̀rọ̀ ọlọ́run dé ti gbọ́ wọn o lọ́nà kan sí kejì ẹ̀ńtọ́ náà ọba dé ti gbọ́ rẹ̀ àdùlẹ̀ fàtúrọ̀ ni a wà máa kó àwọn ẹ̀rí wá láti inú àlùkò náà pé ọlọ́run ọba ìbẹ̀yẹ sọ̀ba alábòsì àkọ́kọ́ alọ́sọ̀tà ń sọnù sùrọ́tù alisra ó ní àwọn ọmọ ṣètò rọjìn wà máa kún nàmú àdìbìyàn hatta nab'atha rasula àwọn ọlọ́run ọba èsè ka àwọn èsè alábòsì àní ìfìyà jẹ nìkan àtìgbàtọ̀ bá tó di pé ọ̀rọ̀ wá dé ti gbọ́ rẹ̀ sọ tẹ́ẹ̀sì sọ fún tí ó sì yé báyìí ńgbẹ bá ṣàlàyé rẹ̀ fún tán ilẹ̀ tó lè gbé ìdájọ́ lé lórí padà kódà arúgbó tó sọ yìí pé wà á máa kánà rọ̀bùkà múlí kàlùkùrọ̀ hátà yẹ́bí àtàfin omi àròsó lànà yẹ́tìlú àlẹ́ mi àyà àti nà ọlọ́wọ́ tí ìpín àkàrẹ́ rí tí tí ó fi kọ́kọ́ gbànà bí nǹkan lọ́wọ́ dìde sí ẹ pé máa lọ rè sọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala fún wa arúgbó tó sọ pé rusula mubashirin àìmọye àwọn ànábì làkìrín wọ́n máa sọ pé tẹ́ ntọ́lọ́wọ́ bọ̀ fẹ́lẹ́ léyìí torí kí ni ilẹ̀ allah yakuna linasi ala Allahi hujjatun ba'da rusul kẹ́nì kan má bàa pọ̀ ńláwùjáre lọ́dọ̀ ọlọ́wọ́ bá mọ́ lẹ́yìn ìgbà tó bá ti di pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti dé kí ni o etí bọ̀ rẹ̀ kútọ́lá bàtò sọ̀ ń bì kan ó ní wà má kana rabbuka liyudilla qawman ba'da idh hadahum hatta yubayyina ma yattaqun ó tún sọ ń bẹ̀ mí nù Al-Qur'an wípé èmi ọlọ́wọ́ bá sọ tààrà la ìní fi ìyà jẹ nìkankan torí pé ń si alábòsí wala yazlimu rabbuka ahada ọlọ́run bò ò ní í ṣe kíni o kò ní í ṣàbòsí sẹ́ni kankan lára àwọn àhàdìsì tó a tún rí àdúsọ sẹ́nu àhàdìsì àbí ìrọ̀ yọ ó ní mo fi ọlọ́run ọba búra tẹ́mi mi bẹ̀rẹ̀ wọ rẹ̀ ẹnìkan ò ní gbọ́ ntọ́nà ọba wa mú wa bá mi kò ní gbọ́ ẹ̀gbọ́n tọ́nà kọ́ sọ kọ́ wa má gbà àfikọ́jọ́ máa ná o ẹnìkan ò ní gbọ́ ànábì ṣe ìfìbáàtú gbígbọ́ yẹn eléyìí ló mú wa láti lè bá a máa tarata lọ síbi àwọn táwọn èèyàn dánwò yìí tó sì jẹ́ pé nǹkan burúkú ni láti máa sọ fún wa wípé gbogbo ẹ̀ ń bá ti ń ṣe nǹkan kan tọrọ bọ ọfẹ àwọn lẹsikúsì fún eléyìí náà ní ẹwà àpapọ̀ lódìdí wọn sọ pé bọba ti kúnlẹ̀ fún yàn òtí kò nu ẹ̀sìn tọba ti ṣe súnú ọmọ òtí kò nu ẹ̀sìn rada rada wọnranwọnran ìní wọn wá ń kọ káàkiri sétí àwọn ìlà àwùjọ ẹ̀dá kun àwọn ń bìkan lérè nù wọn ń jọkẹ pé dúró ná ìwọ sọ pé bá ti kúnlẹ̀ fún yàn awọ èmi ọ sọ pé kéèyàn máa kúnlẹ̀ fún yàn ọ̀dà o ṣùgbọ́n títẹ̀ nu ẹ̀sìn àwọn àfọ àpin kèésì ẹyọ ọ̀rọ̀ kan ni ìdájọ́ ìntọ́ba mú yàn tẹ̀ òní ó gbé ìdájọ́ wa èèyàn á máa tẹ̀ tí ó tún gbalada èyàn a máa tẹ̀ tọ́jà wípé yọ̀ọ́ jẹ̀sẹ̀ fún èyàn a máa tẹ̀ títẹ̀ ó mú kú ònú ẹ̀sìn èyàn sì lè má tẹ̀ tí ó tún jìyà ọlọ́run tí ó jẹ́ pé títẹ̀ gan ó tún jẹ́ dandan fún ọ pọ̀ gbọ́dọ̀ mẹ́tẹ̀ alẹ́sọ̀tàn sọ fún anarikọ́ni wípé gbọ́dọ̀ kàwé máa rọ̀ kìrín bọ́ ọba dórí ìrún ọ̀gbọ̀dọ̀ mọ́tẹ̀ ọ̀gbọ̀dọ̀ pọ́pọ́ bọ́lẹ́nu àfa àkẹ́gbẹ́ mọ́tẹ̀ àmọ́ fún gangan o ọ̀tẹ̀ fọlọ́ subhanahu wa ta'ala èyí a máa tẹ̀ téèyàn padà gbalada lọ́nà wo èèyàn jẹ́ kọ́ńdọ̀ fọ́kọ̀ èèyàn gíga sí ni bí ṣe ń pọkọ wọlé kálẹ̀ bus update àwọn èèyàn èrò kún tán yóò wá wọnú ọkọ̀ tó sì jẹ́ pé títí rí miss of livelihood ti ẹnu yẹn lọ́nà àlàálì ẹ̀dá kò bóun ni kọ̀ǹdó ṣe wọnú ọkọ̀ só ń sin ọkọ̀ nìyẹn kò sí ọkọ̀ ojú kejì ẹlẹ́à ń dáná lọ ní kitchen ọmọ wa ń sunkún lórí bẹ́ẹ̀dì ṣé irú ọmọ báyìí ti ń sunkún náà o ọgbọ́n mo fẹ́ dẹ́ báyìí sí yọ tẹ̀gbọ́mọ rẹ̀ ni àbí òní tẹ̀gbọ́mọ rẹ̀ yọ tẹ̀gbọ́mọ n tà ń sọ ni pé ká má fi títẹ̀ kíra wa tọ́ba jẹ́ pé èèyàn sọ pé mò ń fi títẹ̀ mò ń fi kíyàn ni àwọn àfáà ní màkìrú ni n ta kọ̀nù ẹ̀sìn má dẹ̀wò mọ́ ṣùgbọ́n eléyìí kò mú tọ́ nǹkó nu ẹ̀sìn á ṣàlàyé fún ni insha allah rahman kódà èèyàn sì lè wá tẹ̀ tí ó mú di kèfèrí ni gbogbo ẹni tọ́ba ti lánìyàn pé mò ń fi títẹ̀ ìjọsìn fún yàn àwọn èèyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ̀ ń dàrú mọ́ wọn lọ́wọ́ yìí kódà àìmọye nu wa làwọn òbí wa tún tẹ̀ fún wa gan tẹ́ pé wọ́n ti dàgbà bákínní rẹ̀ láti kékeré tó ti máa la máa la máa la máa la máa la máa la eléyìí ní àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fúdi èyí kéèyàn ọ̀kan tẹ̀ mọ̀járọ́dù rẹ̀ ẹ̀ lè fi ọ̀yàn kú ònú ẹ̀sìn o àní ká máa tẹ̀ àlọ́dá o ẹ méjì ká máa tẹ̀ fúnra wa ká kíra wa bá ṣàṣẹ kíni o bó ṣe fi á sórí rẹ̀ ṣùgbọ́n tí bá ń tẹ̀ á ṣàlàyé fún ni wípé wá o ọ̀nà tó ń gbà ń tẹ̀ yìí kí ni tó dé tó fi ń ṣe báyìí ó ní mo fi ń kiri àmọ́ fèrè ìkìmí ma ó ní à mo fi ń sìn yín ni àwa àbìkẹ́lẹ́ rẹ̀ nù wọ́n jọ kan tábùrẹ̀ kẹ́ fún mo ní ìwọ tí wọ́n tẹ̀ fún yìí kí ni ìdájọ́ àbúrò rẹ̀ ah, ó ní kèfèrí ó ti kèfèrí nù ọ̀dà kan kí ni tó sì tó fi kèfèrí ó nígbà tó ti tẹ̀fọ́n tó sìn à ah, ó ti sìn ọ̀dà ẹn tí wọ́n sí nǹkan ìwọ tí wọ́n mú lọ́sà nǹkan kí ìwọ náà níbà ń wulẹ̀ ẹ kọ̀ọ̀bá mọ̀ nǹkan tí ọ̀sọ́ mọ́ ẹ má dẹ́sùn má yin èèyàn lọ́wọ́ mọ́ àtúnbọ̀ lórí ọ̀rọ̀ yín náà bí idin láì lọ́wọ́ idin kọ̀hár hàdá wasallallahu wasallama ala nabiyina muhammad wàlá ali wasabi wasallama tẹsí mọ̀ nkẹfẹ̀rọ̀ wasallam. a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run a sì kí àwọn stars wa kí wọ́n kọ́ àtúntò ní àtàárọ̀ àbí àsìkò wa ni bó ti rí náà nu kára máa bá ní gbà bẹ́ẹ̀ nítorí àsìkò gbogbo àwọn ilé kẹta ti ń kéde fún wa látẹ̀yìn wa ní yànnà bódìjà ní mọ́ṣáláṣí wa lórí ètò dáwọ́tulẹ̀ hákì yìí ká máa pè wá bóyá lọ́rọ̀ kan àbá ní tá a fẹ́ béèrè ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ kọ́wọ̀ níwá sí inú ilé agodo ní ìdajì tòní àwọn náà ni ustasuwa ismail ẹ̀rọ àlá bákan náà ṣé wa abdulrozak arowolosuna àwọn náà ń bẹ pẹ̀lú wa ṣé wa dikulai abu nabila àwọn náà ń bẹ pẹ̀lú wa bákan náà ṣé wa abdulwahab alogbo àwọn náà ń bẹ pẹ̀lú wa àfáwà ibrahim dahud tí ó gba àwọn èèyàn mọ̀ sí ib jazz àwọn náà ni wọ́n ń jẹ́ kí a máa gbọ́ ohun wa kọ́lọ́ mọ́jì kí wọ́n síbọ́ tí tẹ̀ ẹni tí ń darí ètò náà ni àfọwà Sulaiman Ibrahim Ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.